الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأوصي ونفسي بتقوى الله عز وجل قال الله تعالى واتقوا الله لعلكم تفلحون عباد الله إلى المقرر شرعا وعقلا أن الوقاية خير من العلاج وللوقاية لأزدراء والإرهاب عوامل عديدة منها سياق الوالدين بالأسلوبية في التوجيه والتربية قال الله تعالى يا أيها الذين آمنوا قرآن أنفسكم وأهليكم نارا وقولها الناس والحجارة علينا ملائكة أقلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم كل راع وكل المسؤول عن رعيته ومن العواتب عباد الله اختيار الصحبه الصالحه وشعور الجيران والاقارب بالمسؤوليه في التعاون على التربيه والتوجيه وقيام المؤسسات التعليمية والتربوية بمسؤولياتها وكذلك ولذلك قيام الحكومة بمسؤوليتها قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالف فارم الارض ولكم القران العظيم ونسمع واياكم بما فيه لا يقول بالله الحكيم Thank you. على نبينا محمد صلى الله عليه وسلم àdìfún àwọn aráàlú rẹ̀ àwọn sàárà rẹ̀ wọ́n bá lọ rẹ̀ àti gbogbo àwọn akẹ́wà tó tẹ̀lé ojú ọ̀dá àwọn tó lè ọjọ́ ìrìn àwùjọ náà. nínú ọ̀gá tí wọ́n máa ti máa ń ba oníkàtà yìí nínú jẹ́ lọ́pọ̀ òní pé ọ̀pọ̀lọpọ̀ solution ti ayé wọn wá sí orí àwọn aráàlú èyíkéyìí torí kọjá ọmọ ẹ̀jẹ̀ pé pé èèyàn máa ń fi ìkìlẹ̀ ẹ̀lẹ̀ yọ̀rọ̀ wa máa ń fi akẹ́tún. àtòjúwe ọ̀pọ̀lọpọ̀ solution ti àwọn èèyàn wá sí wàhálà tí máa ń ṣẹlẹ̀ nínú àwùjọ òun náà ni àpèjúwe ẹni tí ó rí omi ẹgbẹ́ alẹ́ láti ara náà wọ́n wá sí àwọn ọlọ́lé rẹ̀ tàbí fún lélà láyé tí wọ́n sọ fún ilé owó ti ẹ̀rọ kó tó àwọn ẹ̀fẹ́ omi àbí kọ́lẹ̀ tí ọ̀nà ti ẹ̀rọ tí àwọn ọmọ sì máa ń omi ṣùgbọ́n dípò eléyìí omi lásán ní gbá sẹ́yìn ó bẹ̀rẹ̀ mọ́ wá gbá mi tó ọ̀rọ̀ yóò tún máa omi yóò tún máa ti kíni o yóò tún máa wá sí ibi tí ti ti dá omi yẹn. àpèjú òsìyìn ó ní kíni omi igi ọmọ òṣèlú òṣèlú. bí ìbára bí igi ìta ìdábàá ti rí bí ọdún mélòó kan ọ̀sán ní olówó ìpadà kí ló fà lórí pé kò sí èrò tẹ̀lé. ìyẹn náà bá gbogbo kan ìtọ́ka ní ṣe pẹ̀lú hybrid nínú àwùjọ tí èèyàn bá ń wá solution sí london lọ́yà sí pé yóò fi dínkù púpọ̀ kò sí pé káyọ̀ sí ìbẹ̀rẹ̀ lórílẹ̀ yìí pẹ̀lú bí bá àwọn ìdíje bẹ́ẹ̀ láwọn láàárí òdíje ṣùgbọ́n ká bá fẹ́ ní kíkọ́ ìbòjú ọ̀nà àbáyọ tó kéde yìí tó ìlànà ẹ̀wọ̀ wàhálà ti tẹ̀lé nípa àwùjọ yìí wà lára adébáfẹ́ bí balẹ̀ kódà lọ́sàn-án ọ̀jẹ̀ lórí fún àbálẹ̀ kábẹ̀ wá sọ pé alẹ́ ẹni tó wà nínú ìlú ọ̀rọ̀ bí balẹ̀ àtẹ̀wá bẹ pé ẹni tó gbé ní àṣẹ ìpàdókù wà nínú ọ̀pàdà eléyìí ò ti ṣe lẹ́gbọ́dọ̀ nìkan kódà olówó kan lọ́wọ́ ẹ̀ka olówó àti fámílì olówó torí tí o bá torí pé ọdún àwọn sọ́jà orí ọlọ́pàá tí wọ́n mọ̀ kiri kọ́ ẹni tí wọ́n bá fẹ́ lọ kó làwọn fẹ́ wọ lọ sọ́jà ìlú ẹgbẹ́ ọlọ́pàá ló ti wà nínú ọ̀nà fábílì ẹ̀kọ́ tó pàṣẹ jẹ́ ọ̀nà. láti lè wá wọ́ọ̀kù fún ẹ̀yí ní sílẹ̀ òní ìgbà tí a ní oṣù àti

ìṣẹ̀lẹ̀ ọ̀hún gbígbàdé nínú ọ̀lẹ̀. Ìjọba ti lọ ìbọ̀ ẹni pé bàbá kan náà lọ lọ sí ọ̀sọ̀ ìyá kan ìná ni ó fi ara rẹ̀ sí. Ìpìlẹ̀ yìí ló bá ti lè wọ́n yóò lágbára pọ̀. Lérò ìsáàmù ojúṣe ọ̀ràn ẹ̀yà kí ẹsẹ̀ kí ẹsẹ̀ bá fẹ́ òwe pé bóòlù rere ọmọ rẹ tí ò ní fẹ́ wà láwọn òjò ètò pé mo bí máa rẹ̀ ìjọba òwú ọ̀dà bàbá ọ̀ tọ́ba ti bí tọ́ba ti rí pé ó bí máa yóò ṣe wà láà fún àwùjọ mọ̀wùlẹ̀ bí èyí mọ́ lórí orí fún ọ ní òyìnbá ìmájọba mi bí máa kọ́mà wá kọ́mà rẹ lọ́wọ́ ní ẹ̀ nàná tó jẹ́ kí ìwò ti ní wọ́n náà ti ní ìpínlẹ̀ ọ̀rọ̀ àtẹ́wọ̀ Mohammed tọ́mù wà ní sọ́dà ó lè borí bọ́lá lọ́jọ́ ìdàgbé ara ọ̀nà òbí ọlẹ́rẹ̀ bó o ní ọmọ ti dàgbà sí ọlọ́ oṣù abẹ́ pé òsì kan ní ìdíje báwùjọ ju àbúrò ọ̀nà òbí ọlẹ́rẹ̀ kí wọ́n bá àti ìbànújẹ́ lọ́wọ́ sí ọlọ́run àbí wọ́pọ̀ àwọn èèyàn gan kótó fi ọ̀dọ̀ ọmọ ọ̀sùn áṣàlù ọ̀sán àlẹ́ ọgbọ́dọ̀ fi ojú ti rẹ̀ ọgbọ́dọ̀ bá wọn wọ ọmọ ní àná wọ́n lọ́wọ́ sọ àti gbogbo ìwà sí ẹ̀ nǹkan tó máa mú wá sílé níka àlẹ́ tó lè máa mú ọmọ níka àlọ́ àbẹ̀ tó ń tó gbogbo àwọn ọmọ tó wọ̀nyí ìdí máa ń tẹ̀lé àpàlà náà lọ́wọ́ ìwọ ló lè gbé olè ká ní wọ́n fẹ́ jà ní ọ̀sẹ̀ yẹn máa gbé ṣe fún ọ gbé màtẹ́rẹ́ ìdájì lóṣù lọ́dún ta owó náà lọ́wọ́ ṣe kó fi tọ́ ma kó lọ sí ilé ọmọ lóògbé ta kó lọ wọ́n ti tàbà ní fáwùjọ èsì àwọn tó alẹ́kùn yọ ọ̀rọ̀ ó sì tún lè lórí ọmọ orí ìgbà tí dáadáa ti máa ń rà látọ̀tọ̀ òkú tọ́ ma. كان أبو ما ويزيد إلى النبي محمد صلى الله عليه وسلم ولا تكل على رجوع لولا الجمهور وفرقه الرجوع إلى الدواء من الصورة الكاملة ẹ̀sìn kéde wà sí àtẹ́bí mọ́tò àlẹ́ ìfọ̀lá àti ìfọ̀lá ọlọ́ọ̀mọdé tí wọ́n lọ gbé òkè eh, ilé olùkọ́jà tó gbé orí owó tí wọ́n lọ sí ìdílé nígbà tí àlọ́jọ́ kéde ọ̀sẹ̀ sọ fún mọ́tà bí ó wà láwọn fi gbé ìdílé láì gba àjọba orí tí bàbá àwọn èèyàn rẹ̀ ni wọ́n. òbí tó bí àwọn ọmọ yìí ìyẹn dáadáa ní nínú ìṣẹ̀lẹ̀ ayé. tó tí ọlọ́wọ́ wà ní àlàkà àwọn òní pàṣẹ ìrẹ̀lọ́wà bẹ́ẹ̀ nítorí wọn fi darí àwọn tó káwọn ọ̀rọ̀ sí i sọ èké dáadáa òbí ọ̀rọ̀ ọmọ ìyẹn. ó ti láti máa tẹ̀lé àlejò fọ́tọ́ láti sọ́tà ọ̀sẹ̀ ìṣòro ilé ọgbọ́n wọn sókè ó wà ní kọ́ńtíṣà òwe tí àbí ìyẹn máa ń gbà látàrí pé ó tẹ̀lé àjò ó tó dá ọmọ náà ìgbà àbí ìfọ́tọ̀ láti sọ́tà ló gbé haramu ní jẹ haramu ní mu ilé ẹ̀rọ tó dàgbà gẹ́gẹ́ haramu tó lágbára bẹ́ẹ̀ òbí kọ́kọ́ wà sọ àti ilé ọba ti wọ ìmọ̀ ọba rẹ̀ ọgbọ́dọ̀ wà sọ àti bóyá wà sí rẹ̀ tóbi dájú pé ọwọ́ òní kọ́ ìbàjẹ́ látọ̀dọ̀ ẹ̀ ọgbọ́dọ̀ wà sọ àti bíbí wájú pé yọ̀ọ́ máa tàbí ìlú nínú orúkọ mẹ́rin kí ni àwọn ìgbà tó gbé ṣe kí ni kí n sọ tí ó ti máa kó lójú ọ̀nà. ọ̀dọ́ síbẹ̀ àwọn òye ń bá rẹ̀ nígbà tó yẹ kó pé ìyá bá ti ojú ìwé ṣe òṣìṣẹ́ àti gbogbo yẹ wọn ọ̀gá ti pálásẹ̀ yóò mọ àwọn àkíyèsí irúfẹ́ àwọn ọmọ lọ́mọ yẹn bá rẹ̀ látara àbẹ́rẹ́ against the movement there ṣé tó ń lọ bò wí lẹ́gbàá tó kó ojú ìlà púpọ̀ fún yìí èyí kò yọ hàn tàbí lọ́sẹ̀ ọkọ mi wà lóṣè ké àti tó wọlé ló ti kọ́ bàjẹ́ kò dé kíríà àti nọ̀lẹ́ kò dé abéma ọ̀rẹ́ bí mo gbọ́ bí mo ti gbé lánàá àwọn alára rẹ̀ àwọn yẹ lọ́dọ̀ pé wọ́n kọ ní nǹkan ní ìtọ́jà tó ti kọ́ nínú rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àti ojú rẹ̀ ojú wàhálà tó tó ọ̀rọ̀ àgbà sí ìwé kó lọ́wọ́ ìwé lọ sí ń pọ̀ àwọn orí bá rìn. Bọ́lá ti dúró kìí ṣe alága ní bísíkà lálẹ́sì ọmọ tí ò lọ́wọ́ pámárì tí ò lọ́wọ́ tẹ́sẹ̀ tí ò lọ́wọ́ ẹsẹ̀ òjò àtòkù tó ti ní afẹ́sẹ̀ tó lè gbó òkú ní àwọn àgbà. Ọ̀nà àwọn olẹ́gbẹ̀ẹ́ ni àwọn míì lọ́dún bá ti dé o ó tó bá ṣe nínú àgbáyé táwọn kọ ní ọkọ̀ tọ́mọ ọba sì tó ní ìka látara ìdè máa tọ́ sí èsì látara pé kí ìdí wọn ló máa dà sí tọ́wọ́ fún ìlú ìka yìí. Àlẹ́ ìwọ̀n Mahammed tó bàbá rẹ̀ lọ́sọ̀rọ̀ ó ní àpòjúwe alábàárẹ̀ ọ̀dà àti alábàárẹ̀ ti ọ̀dà ọ̀dà bí àpòjúwe ẹ̀ẹ́dọ́gbẹ́gbẹ́ ta ah, nǹkan olóòrùn àti aláṣẹ rẹ̀. Sọ̀rọ̀ tó kò fi ẹni ń ta bóyá wọ́n ti rẹ̀ máa ní tẹ̀sùn. Yálà ọ̀rá ọ̀rá ẹni òórùn ti ní ọmọ wa tí wọ́n náà máa ń sọ ilé àwọ̀ níbi tí ọjà rẹ̀. Àdìgbò ń bẹ̀ lówó kò gbèrà. Àdìgbò ń bẹ̀ lọ́dọ̀ ẹ̀sìn wà lọ́dọ̀ mi látara ọ̀dọ́ mi ní ọ̀rọ̀ èyí kéèjì báyìí wọ̀ ọ̀dẹ́ ọ̀tá tẹ̀lé aburú. Tòtá alága ní aburú ọ̀rẹ́lẹ̀ ẹjọ́ ọjọ́ kò sí ara rẹ̀ rẹ̀. Tí ọ̀bá sí iná rẹ̀ iná èké sí. Tí ọ̀bá sí wa sọ rẹ̀ òun tí ọ̀sẹ̀ ọlọ́run lọ́wọ́ lọ. Nínú àlùjọ omi àmì ìfọ́nmọ́ wa kò sọ̀rọ̀ rẹ̀ jẹ́ gbogbo ọmọ ìyàpátá ló ti dé alábàárẹ̀ ní sábà ń kọ́ sí wọ́n bá lè kó wo ta ni yóò bá rẹ̀. tó ọba lè bá kọ̀ sí àtúntò kù ṣùgbọ́n bàbá látara ẹ̀sírẹ́ẹ̀nì ìwé ayé tó ṣeré yóò fi máa pàṣẹ ìjọba ẹgbẹ́ àwọn ilé ìgbẹ́ ní ìwọ̀n abára rẹ̀ àwọn ilé ìwọ̀n abára rẹ̀ ni. nínú àlùkòrán ọlọ́ọ̀bá sọ ẹ̀sùn ìwé ọ̀njẹ̀ ìkàlùlọ̀ bíi àbíyá látara látara látara. ويوم يحج الظالم على يديه يقول يا ليت اتخذت مع الرسول الكريم يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد عقلتني بعد الذكر اذ جاءني وكان الشيطان للانسان خلولا يترك له الانتماء èyí ń jẹ́ pé èyí ti tó sọ bá ó fẹ́ ní báyìí rìn ẹ̀sọ́ ní ẹgbẹ́ ọ̀padà tí ó nà lẹ́gbà tó fi tí àwòrán ti dé wá bó wọn tó náà lẹ́yìn ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ náà lọ tó náà ti dé wá bó ṣùgbọ́n náà wọ́n jẹ́ kó wọn kọ́ tó fi àbámẹ́rẹ́ ni ọ̀bá máa bẹ́ẹ̀ náà ni àbá máa ta yé náà nígbà tó wọ́n bá ti dalẹ̀ wó dà tó àmọ́ náà kò ní bá náà tó náà ojú ṣe òbí òun náà ni ó ti ní òkú ìlànà. Lọ́pẹ̀ náà níjọ́ nígbà tẹ́lẹ̀ yóò sí ìdìdàkúdà. Ibi Yorùbá máa ní pé ẹnìkan ní bímọ ọ̀pọ̀ èèyàn bí máa ń wò ó. Ìgbà ayé ti ti bá mi ní sí i. Ayé kò dé bá mi lọ́wọ́ àmì kò dé ọmọ ọlọ́run. Bí ilé ìlọ́wọ́ látọ̀dọ̀ Yorùbá, òṣìṣẹ́ fẹ́ ká lọ́ta fún wọn ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ wí ṣùgbọ́n wà fi ẹ̀rí pàdé ó fi làákà ìlú torí pé ọba tó ti rí bá bì yóò rí láti lára òkú ṣùgbọ́n wọ́n rí pé ọ̀rọ̀ akọ́wọ́ ìjọba bẹ́ẹ̀ ètò lè ní orí nígbà tí àwọn yìí dàgbà ó ti bá ti kéré báyìí gbogbo ẹ̀ lọ́la gbé agboolé pèsè ní ẹ̀ tó ti pé wọ́n àwọn akéwì àwọn ọmọ wà táwọn àtọ́ lẹ́nu ilé àtúntò àtọ́ àtọ́ lónìí káàbí ìdúbí ọmọ fábáyé ìgbà kan lọ. Mo jẹ́ àti ọkọ̀ àbáyé tẹ́sílẹ̀ lápadà ń bẹ̀rẹ̀ pé ògùn kó tẹ́ ṣe orí ìwà kí ẹ̀rẹ̀ kan láti rẹ̀ rí lọ́wọ́ báyà àti ẹ̀rẹ̀ torí pé pé ọ̀tẹ̀lẹ̀ yóò fi fún tọ́ bí wọ́n ti tẹ̀lé ayé pé nígbà náà yẹ ọba lóko mọ̀ ìkẹrẹ sọ bí ó ti òní pé gbogbo ọmọ tó bá ti wà ládùúgbò ọmọ àwọn ni torí pé wọ́n bá tẹ́lẹ̀ gbà lórí لا تصيبن الذين ظلموا منكم خاصة إن الله لقد يقول لله يقدر بالله يوما قل فإنما هو ما ذلك الأمر قل بقدرني ọmọ ìfẹ́tí ọ̀rọ̀ ìfẹ́tí mẹ́yẹ yóò padà tó fi ìgbà bíi irú àwọn ọmọ tí wọ́n fi ń lẹ̀ ládùúgbò nígbà náà ní àwọn àbí ọdún mélòó kan sẹ́yìn anẹ́sì ìdáwọ́dà tó ọlọ́run sí tí wọ́n àwọn ọdún ẹ̀kọ́ ìdílé rẹ̀ àwọn ìlú wọn sì sí náà sọ̀rọ̀ yẹn lọ ọdún ẹ̀kọ́ sí gbogbo àwùjọ kọ̀ọ̀kan tí ìbá wà yọ ìwé àwọn tó wà ń bẹ̀ tí wọ́n bá yà ìyàwóyà wọ́n sọ wọ̀ lọ́dà tọ́jà yóò fi pé tí ó fi gbàgbé tí ó sọ nínú ìtọ́jà ìdáná bákan náà eléyìí náà ní í ṣe pẹ̀lú ojúṣe òbí ilé ẹ̀kọ́ tó wọ́n lọ oṣù pàtàkì èyí tó wọ́n sì jù nínú àwùjọ ní ìlú ìsìn ọ̀nìkan tó sùn ní ìbálòpọ̀ agbègbè ìjà àṣù èyí tó wáyé láti polówó pọ́lípẹ̀tì kan ṣùgbọ́n ní ìjà ní ìbẹ̀rẹ̀ lórí àwọn títà àgbẹ̀jọ́ ń lọ. tọ́pá sí ilé ìyàpọ̀ oṣù náìjí ọ̀gbìn. kódà títà ní ìtọ́jú ẹni pé ọmọ màmú ogún máa tó láti báwọn ní ìlú ìgbàgbà. àdúgbò ọmọ sọ̀rọ̀ ẹjọ́ wá sí lọ wọ́n ti wọ́n ti yọ ìyá ìyá tí ọ̀jẹ̀ rí ọ̀jẹ̀ láìsí ẹ̀sùn tó lọ́wọ́ tòmátò ti bẹ̀rẹ̀ olùkọ́ yálà bá ilé ìdílé wọn àbí pọ́ńtì ìpínlẹ̀ wọ ọkọ̀ rẹ̀ gbà yípe gbogbo àwọn ọmọ tó ń kọ́ ọmọ àwọn ó ti fẹ́ kí àwọn ọmọ ti rò lórí ilé bẹ́ẹ̀ náà yóò ti lànàdà káwọn ọmọ yẹn náà lórí ilé lórí àìsórí ilé wọn tí wọ́n ti lé kúrò lọ́dọ̀ òbí tí wọ́n rò lé àtúnṣe tí wọ́n kọ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n rà àtúnṣe tí wọ́n kọ́ sí ọ̀dọ̀ àwọn nàlẹ́bí aláìdúgbò tí wọ́n bá tó lé tí wọ́n bá tó bá tó lé nílé ẹ̀kọ́ òfin ìtàná ìdàgbà wọn dàgbàwí. ẹjẹ́ bá fi bá gbogbo àwọn akíkọ́ kàlí ìlú bá fi gbà kọjá tí ọ̀dọ́ àwọn obìnrin náà lórí ọba òbí ọ̀dà kàkàn ọba ti jẹ́wọ́ pa lọ́wọ́. àwọn aláìdúgbò náà kò ya mutane kowane su wa rabu zai su kama ní. Pẹ̀lú ìṣó fẹ́ ilé ẹ̀kọ́ kan wà lórí pé àwọn ìtàgé wà nínú ọ̀gá ní Mọ́láṣà lọ́pọ̀lọpọ̀ lákà lónìí. Pẹ̀lú wípé sábà kó òjì sábà dá wọn sí ìdá ọ̀sẹ̀ lọ́yà dà márùn-ún lọ́lá kan fi ọmọ rẹ̀ lọ sí Mọ́láṣà. Ìyá náà tẹ̀lé ọmọdé aláṣẹ ọ̀rọ̀ náà kọ́ àti máa kọ́ àti túnbà kọ́ ilé ẹ̀ṣẹ̀ àwọn lórí ọjọ́ káìbò ní kátólikẹ ṣùgbọ́n àdébí lọ́dà tí ò ní àfẹ́yìntà ìgbà òwúrọ̀ iná lẹ́nu kékeré gbogbo ìgbà tá à ń sọ yìí ìgbàgbà wọn kékeré ìyá máa ń sọ níta tí ò ní bí wà láti ìyá máa ń síbi kan bọ̀ láti bí ìsìnà tí ò ní wà láti lọ. gbogbo ẹ̀sìn máa ń gbọ́ ọ̀rẹ́ ẹ̀kan láàrin ọdún kan ó dé sí ìgbẹ́ àwùjọ àwùjọ náà àwùjọ yìí lásìkò tá à ń sọ yìí ṣe náà làwọn yìí tó fi dàrú ti dàrú. tó látara bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ àlùkọ́hán ilé ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ ọmọ dé lára ẹ̀yọ ọ̀nà sábẹ̀ fọ́lọ́ àti ìṣọ́nà yóò fi lórí rẹ̀ yóò fi láyé dé eléyìí láti àìsèlè yìí bá a lè fi tó gbìyànjú bá a lè fi láwọn aláàbò tó yìí bá a lè fi láwùjọ yìí ó ti pàtàkì láti náwó náà lórí pé kò lọ́mọ́ ti sórí rẹ̀ níbi ẹ̀kọ́ ayé bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ mọ̀ ní mọ́tàtà lọ́sọ̀rọ̀. ọdún kan mọ́tàtà mọ́tàláṣí ìlànà tí mọ́tàláṣí máa ń kó láàárọ̀ máa ń kéde mọ́tàláṣí bá èyí àwọn ojúṣe tó yẹ kí wọ́n dáadáa tí ó ṣe táà sì wọ́n ṣe ìlànà tí ó kò sí ẹ̀jẹ̀ àbẹ̀rẹ̀ ju ti mọ́láṣà rẹ̀ ó ṣe mọ́láṣà rẹ̀ ló ní ìlú yóò lọ́dẹ̀ mọ́sálásí bẹ̀rẹ̀ ló fi kí ọwọ́ rẹ̀ máa gbogbo àwọn tí à ń dúró kọ wọn tí wọ́n jí ìyàn ńlá ìmọ̀ máa lè nígbà àti gbogbo àwọn èèyàn ńlá lára ń gbọ́ nínú ìṣẹ̀lẹ̀ ayé ní àlàpà tí làwọn àwọn sì ìṣẹ́kù lò àwọn ọmọ ti jẹ́ sáré àdìmọ̀ àti ọmọ ti jẹ́ yunifásitì náà padà ti wọlé kẹ́kọ̀ọ́ àwọn àtọ̀hárọ̀ ti wá lò lẹ́yìn àlè ọ̀dọ́dá ti wọlé kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kí mọ́tọ́lájú ó lè kópa yìí àwọn ẹ̀dá ọ̀rẹ́ wọ̀lá ní mọ́tọ́lájú ti fáfífá lẹ́nu ní òyìnbó wá tàwọn ìgbà wà lọ́mọ ọmọ àdáwọ̀ ó fi ní sí náírà àti ìjẹ́ sí náírà àti ìjẹ́ náírà pé ẹjọ́ lórí mọ́tàlá lórí àtọ́jú ìmáàmù nígbàjọ́ wà tọ́jú ìmáàmù ọba ti dàtúndà ìgbà ẹ̀kọ́ lọ fi ṣe bí wà sí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá sáwọn sáfà kí wọ́n tó lọ sí ṣe yọ ọ̀dà gbogbo àwọn èèyàn náà lọ́dọ́lá sí wọn lè kó wọn wọn wá. Àwọn lọ sọ àwọn èèyàn lábẹ́ kò sí ìka kódà èmi náà ló fi tójú pé pàmò ipò mọ́tálásí tí má bò gbówó lòdì. Yóò fi lè ráàyè láti jẹ́ wípé gbogbo àwọn ọtútù tó yẹ kó ṣe yóò ti ṣe yóò ti wá sí àárọ̀ yóò ti wá sí ìrọ̀lẹ́ yóò ti kọ́ máa wá sí àgbọ̀n áàrùn kọ́kọ́ tó bẹ pẹ́sẹ́sà mọ́sálásí lọ́wọ́ sí máa kọ́kọ́ kalẹ̀ wàhán yóò fi máa kà wáyé kó tẹ̀ wá máa lọ lọ́rẹ̀ jíjìn láti lọ pẹ̀lú òun kẹ́kọ̀ọ́ mọ́sálásí tó ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lò sí